ẹ ṣeun púpọ̀ nǹkan tí a fẹ́ gbéyẹ̀ ọjọ́ tòní nǹkan tó kàn wá lórílẹ̀‐èdè nàìjíríà ni tó jẹ́ wípé ah wọ́n ní àwọn ọmọ kan asun ta ọmọ kan asun abẹ́ búgà gba abẹ́ búkà àwọn kan tiẹ̀ sun abẹ́ bíríìjì àwọn kan sọ pé ilé gbígbé lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kò tó àwọn kan ló tó jù bẹ́ẹ̀ lọ táwọn fọwọ́ pé ah ṣé ilé gbígbé tàbá ń bọ̀ lẹ́kọ̀ọ́ sí ìbàdàn ilé pọ̀ lọ lápá ọ̀tún pọ̀ lápá òsì ǹjẹ́ ilé gbígbé tó lórílẹ̀‐èdè yìí àbí kò tó ọ̀rọ̀ pa fẹ́ rẹ́ǹtì lé ṣáwọn èèyàn tiẹ̀ rówó rẹ́ǹtì lé ṣé wọn ní wàhálà pẹ̀lú láńlọ́ọ̀lẹ̀ pẹ̀lú ẹni tó nílé láti wò pé kí a gbé akọ́ṣẹ́mọṣẹ́ tó nímọ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí pé ká gbé wọn sórí ètò lónìí ilé gbígbé lólẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ ilé ta ní lólẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ tòní ṣé ó tó àwọn èèyàn ọmọ nàìjíríà láti gbé. ilé gbígbé ta ní ní nàìjíríà ní bá ṣe ń sọ̀rọ̀ ìkòtó àwọn èèyàn kò lè rò wípé àwọn ilé ta ní wípé àwọn èèyàn ń gbélé ṣùgbọ́n nǹkan tí àwọn ìjọba máa ń wò tó máa fi ń sọ wípé ilé gbígbé tó wọ́n máa ń wo pé ilé tí àwọn àwọn èèyàn ń gbé ṣé àyíká ẹ̀ ṣé ó dáa ṣé àwọn èèyàn ní eh, nǹkan tó ń pè ní water closet eh, toilet ṣé eh, ìgbé ayé wọn ṣó dáa ṣé oníkálukú ibi tó ń gbé ṣó tẹ́ wọn lọ́rùn àwọn ẹlòmíín wà tẹ́ bá lọ sí ìjọra tẹ́ bá lọ sóṣòdì tẹ́ bá lọ sí Mushin ẹ máa rí pé ní ìlú Èkó ẹ máa rí pé àwọn èèyàn sùn ní abẹ́ gádà káàkiri torí ẹ̀ ni ìjọba ṣe ń sọ wípé ilé tí a ní kò tó báyìí then a ní láti fi ètò sí i so that àwọn ilé tí àwọn èèyàn máa gbé tó máa jẹ́ pé wọ́n pè ní global standard pé ó bá ìgbé ayé dáadáa ó bá mu làwọn ìjọba ní láti ṣètò torí ẹ̀ ló ṣe ń sọ wípé ilé ta ní lọ́wọ́ báyìí kò tó torí ẹ̀ ní gbogbo àwọn ètò tá a máa ṣe káwọn ilé yẹn kó ba lè tó la ṣe ní láti ṣe wọn. tá a pé ilé tó wà lólẹ̀ nàìjíríà ń sìn pé kò tí ì tó ẹ̀bi ta ni ṣé ẹ̀bi ìjọba ni àbí ẹ̀bi àwọn ará ìlú àbí ẹ̀bi àwọn tó yẹ kó kọ́ ilé bóyá àwọn aládàáni tó fẹ́ kọ́ ilé tí wọ́n kọ́ ilé ni àbáwọn tó ẹ̀bi ta ni bẹ́ẹ̀ káwọn èèyàn wá kẹ́kọ̀ọ́. lọ́wọ́ báyìí a lè sọ wípé ẹ̀bi àwọn ará ìlú ni because tí ìjọba bá ṣe ètò tó jẹ́ kó ṣe pé ibi báyìí ẹ gbọ́dọ̀ kọ́lé sí ibi báyìí ni kẹ́ kọ́lé sí àwọn nǹkan tá a máa ṣe sí ibi báyìí ni àwọn àwọn tó ń tajà ló máa wà ń bí àwọn tó ń àwọn ilé onílẹ̀ ló máa wà ń bí ilé lókè gogoro ló máa wà ń bí táwọn ìjọba bá ti ṣe ètò yẹn tó dẹ̀ follow ẹ̀ up tó sọ pé ok kí nǹkan ta ètò ta ṣe yìí o kò gbọ́dọ̀ yẹ̀ àwọn aráàlú ò ní sọ pé ah ètò ta ṣe yìí o ètò tíjọba ṣe yìí àfẹ́ torí ẹ̀ láyé máa sọ wípé ẹ̀bi ìjọba ni ṣùgbọ́n a ti sọ pé ẹ̀bi ìjọba ni lẹ́yìn yẹn a gbọ́dọ̀ wò pé ok láti ìsìn lọ síwájú ọjọ́ ọ̀la wa kí ni a ní láti ṣe so àwọn nǹkan tí à ń wò ń sìn nìyẹn pé a ti sọ pé ẹ̀bi ìjọba ni ìjọba ni wọ́n jẹ́ ká ìjọba ni ò jẹ́ ká ṣe ètò tó yẹ ká ṣe ṣùgbọ́n láti ìsìn lọ àwọn kí la lè ṣe ibẹ̀ ni a ti rí pé àwọn aráàlú náà ní role láti play ètò táwọn náà ní láti ṣe láti fi lè find solution sí. kí a tó mẹ́nu bà ti ọ̀rọ̀ aráàlú yẹn inú mi dùn bàtẹ́ dárúkọ pé ẹ̀bi ìjọba ni kí ni àwọn nǹkan tó yẹ kí ìjọba ṣe tí ìjọba kùnà láti ṣe. wọ́n pè nǹkan ní urban regional planning wọ́n dẹ̀ tún ń pe ìkejì ní ehm, physical development urban and regional planning ni pé ìjọba ní gbogbo ìgbà tí eh, wọ́n ń dá àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ sílẹ̀ ni wọ́n ti ní gbogbo àwọn eh, department tó wà fún gbogbo àwọn eh, ètò ètò àti ṣèlú ó yẹ kí ìjọba ti sọ wípé ókè o ilẹ̀ yìí o one thousand hectares o ilé gbígbé la fẹ́ máa fi kọ́ èyí tó tẹ̀lé a fẹ́ fi ṣe bíi hòtẹ́ẹ̀lì eléyìí o a fẹ́ fi ṣe tourism alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ó jẹ́ kí from àsìkò oríṣiríṣi àsìkò ló yẹ kọ́ àwọn ẹ̀ka ìjọba tó ń rí sí gbogbo àwọn regional regional planning yẹn ló yẹ kó ti máa lọ wo wípé ṣó nǹkan ta sọ pé kó ṣe síbí ìgbà ló ń ṣe alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ó jẹ́ kí ìjọba fúnra ẹ̀ kó yọwọ́ díẹ̀ kúrò nínú àti máa kọ́lé because a ti pọ̀ ju ilẹ̀ tó wà lọ so a ní láti máa jẹ́ kí àwọn èèyàn tó ní owó láti kọ́ ilé kíjọba máa fún wọn nílẹ̀ tíjọba bá ń fún wọn nílẹ̀ kọ́ máa kọ́ kíjọba kọ́ máa ṣe ìmójútó bó ṣe ń kọ́lé yẹn kọ́ ba lè make sure wípé nǹkan tí wọ́n kọ́ ó wà pẹ̀lú nǹkan tí ìjọba sọ pé kọ́ ṣe tàbí nípa tí ń ṣe yẹn ní bí ogún ọdún sẹ́yìn sí gbogbo nǹkan tá à ń sọ wípé kò sí ilé òkárí gbogbo yẹn ò ní sí mọ́ ẹ̀yà káfíńkò ṣe àpẹẹrẹ Èkó ò fi bẹ́ẹ̀ nílẹ̀ ṣùgbọ́n a ní bíi eighty million people lẹ́kọ̀ọ́ nǹkan tí a rí ni wípé a ní ìdí pé kí ilé onílẹ̀ máa wà lẹ́kọ̀ọ́ a fẹ́ ilé bíi alájà bíi mẹ́wàá alájà ogún tí òǹkọ̀ bẹ́ẹ̀ bá wà àwọn èrò tó wà lẹ́kọ̀ọ́ ilẹ̀ wa tí ó kéré yẹn àwọn èèyàn máa gbé lókè so that a máa tún ní àwọn ilẹ̀ míì wà táwọn èèyàn máa fi ṣe bíi nǹkan tó ń pè ní parks and gardens táwọn èèyàn lè máa ti lọ ṣeré bíi stadium àfi bẹ́ẹ̀ níyẹn ń sìn so àwọn ibi tá a ti rí i pé ìjọba ti ló ti ṣe. ẹ ṣeun ohun eh, ọ̀gbẹ́ni Owólabí Fálànà náà la ṣèjọ wà nílé agbára ọjọ́ tèmi tájọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ àti wàá mẹ́nuba ti ìjọba wọ́n ní ká dá aṣaná fàṣaná ká dá tẹnìkejì ẹ̀ náà fẹnìkejì kí ni ọ̀nà wo ni àwa ará ìlú pàápàá la fi kùnà lọ́rọ̀ àtàǹsọ yìí ibi tí àwọn aráàlú gan ti fi kùnà ni wípé àwọn ibì kan wà tó jẹ́ pé ìjọba gan kò tiẹ̀ fi ọwọ́ sí pé ká kọ́lé sí bí irú orí canal ẹlòmíì máa ń kọ́lé sí abẹ́ òponá káàkiri tó bá ti di pé ó ti lọ sọ fún wọn pé kó má kọ́ pé kó lọ bá wọn pé à nǹkan ibi tẹ́ ń kọ́lé sí yóò da àwọn èèyàn máa lọ bá àwọn tó ń ṣiṣẹ́ ìjọba bóyá fámìlì wọn tó mọ̀ mọ̀lẹ́bí wọn pé kó lọ bẹ̀ wọ́n ẹlòmíì gan máa ti lọ fún wọn lówó ṣùgbọ́n ẹ bá rí i pé tí òponá ẹ bá jábọ́ ẹ máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń kú ṣùgbọ́n ìjọba ń sọ gbogbo eléyìí náà pé káwọn èèyàn máa kọ́ ilé sí gbogbo àwọn obìnrin kò ń ṣe pé ìjọba ló ń gbé gbogbo àwọn ibi tí à ń sọ yìí ṣùgbọ́n àwọn èèyàn fún ara wọn náà wọn kì í gbọ́ ọkàn máa ti wọ́n máa ń ti e, etí kún sí i alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé àwa èèyàn náà ẹlòmíín wà wọ́n máa sọ fún pé block márùn tó fẹ́ ṣe yìí o sìmẹ́ǹtì méjì ló máa ṣe ṣùgbọ́n torí pé ẹni yẹn fẹ́ dín owó kù a sọ wípé rárá ẹ lo cement méjì iye tí mo ní nìyẹn ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yẹn tó jẹ́ bíi bricklayer àtàwọn engineers tó wà ń bẹ̀ àwọn ló mọ nǹkan tí a ní láti lò láti fi ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n àwọn èèyàn wa náà kì í gbọ́ tó kò ń ṣe gbogbo ẹ̀ náà ni gọ́ọ̀mẹ̀ntì fi ìjọba fi ní blame àwọn àwọn aráàlú náà ní ibi tí kùdìẹ̀kùdìẹ̀ náà wà. ẹ ṣeun wọn ti sọ wípé àwọn ará a ní ibi tí kùdìẹ̀kùdìẹ̀ náà tó wà ètò sì ń tẹ̀síwájú bó ṣe ń lọ lábala ìdí onílẹ̀ ìdí onílé ẹgbẹ́ adélé agbára lọ́hùn-ún ná tá a bá padà dé a tún máa tẹ́ pẹpẹ ètò náà síwájú sí i à ń bọ̀ a ò tí ì dé.